àárẹ̀tù ọmọ hamam ọmú ìró wa. ẹ ó ní asuma'atu sukusan kí ni suma asuma'atu mo gbèrò mo gbèrò ní azam àti azma ẹ rí pé àyín záyù mímu ọjáde inú ẹ wọn máa ń túmọ̀ nǹkan náà rárá lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀hẹ́n sórí bílẹ̀ yìí wúlò ju òsì yìí lọ ìyẹn máa máa dà yín rà. tó ní asùmáàtú mo pinnu ẹ o kiri o mo pinnu láti láti barikọ̀ ìlú kan ní ń pè ní barikọ̀ Eh, ó ní ọkọ̀ ní ṣímùtù tẹ́wárí náà wọ́n fẹ́ lọ ìlú yẹn mo ti rí ṣímùtù yẹn ayinazọ́m mo ti dẹ́ ní ìpinnu báríkọ̀ ẹ̀yìn ìsímọ̀ ọdún mo lè fọdún tí mọ̀ ọdún léyà mo wá kórìíra láti tẹ́ráfùlù kò nílùú ni tẹ̀rí àwọn yẹn ẹ̀mí sọ pé tàbí o yẹn ìlà án àtìgẹ́ uh-huh. àbí ìlà án ẹ̀dẹ́rẹ́sì àwọn inú àwọn kẹ́mi uh, lọ́wọ́sì tó ti ń sìn àyàfi kí n gán ní kíni o títí tí màá fi gán ní uh, uh, ọjọ́ ọdún àwọn oníyàwó sí náà ìgbà tó wá di pé ọdún dé pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yìn àti nẹ́fìlà rẹ̀ ó di pé àwọn èèyàn ń gẹ̀ẹ́sì dé wọ́n ń gẹ̀ẹ́sẹ̀ dé. èmi náà bá tẹ̀lé sún náà mọ́ lọ́wọ́ sọ tuntun. máa mú báraza lè tà yí tẹ̀lé àfáàrí ìṣá òyìn jìnnà púpọ̀ wọ́n ní mo wá gbóde pẹ̀lú àwọn tí wọ́n gbóde lè tà láti lọ sọ́dún ìgbà tó wá di wípé ó kójọ àkójọpọ̀ bíi táwọn èèyàn wà ní mùsọ̀lá ní pápá wà ní táwọn tó sún jọ. ó di wípé ìdí funfun fún gbéra wọn mi báwo ìròyìn bá ti yọ wíì gbogbo ọtí fún pápá àwọn mi ò tó rọ́dé ọgbọ̀n nu pápá ọ̀yà. ṣéèkù kan bó ṣe yọjú nìyẹn nínú aṣọ gọ̀gọ̀ méjì yóò mú mú kúlẹ̀ fẹ́. tó ṣe pé wọ́n ti fi nǹkan di ojú ẹ̀ méjèèjì. wọ́n wá fi síbi ìgbọ́n rẹ̀ bíbà rẹ̀ ibi ìpọ́nlọ apá rẹ̀ ohun tó jọ bí apẹ̀rẹ̀ ẹtì máa pẹ̀rẹ̀ bí báskẹ́tì fẹ́ máa ń gbé kì í ni fẹ́ máa lọ fi ra nǹkan lọ́jà yóò fi ọ̀yà. ẹ ẹ ọ wá di pé ìyá arúgbó kẹfẹ́ rẹ̀ sí ní ìyá arúgbó ní máa ń dúró ní ju ẹni tí ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ tọ́fẹ́ ṣubú. ọwọ́ à ń tìyàn ní kíkí ìdákẹ́jẹ́. ìgbọ́ wa parí àdúrà rẹ̀ kí làdúrà yẹn òun náà ní sálámà ṣe àwọn fàdúrà ní sálámà. kí ni kámúsà yẹn ìka márùn-ún rẹ̀ ó kì í bọ̀nú àpamọ́. ọba mú wí pélébé pélébé pélébé òun jáde ríkà jámọ̀ ẹni ríkọ́ à. ẹ wá rí ìwé ìwé náà rí wọn ti kọ síbẹ̀ pẹ̀lú àwọn kọ́lọ̀ aró oríṣiríṣi wọn fi hàn kan síbẹ̀. ó dájú pé nígbà tí wọ́n ráyè wọn kọ́ wọn kẹjú kọ́. alihajizabu ìyá arúgbó tó tẹ̀lé yẹn wá gba ìwé yẹn lọ́wọ́ rẹ̀ alihajizabu ìyá yẹn jẹ́ eléte ọwọ́ apá aláṣẹ pé tó sórí pépà tó fẹ́ lọ háì àwọn kọ́sọ́mà sàmì sí wọn àwọn ní kò kó fún un. yẹ̀dẹ́ yìí ẹni tó bá ti fúnra yóò wí pé nìyí ọwọ́ rẹ̀ máa sìn rì ìyẹn ni pé ọ̀rẹ́ ń bẹ ní ọwọ́ rẹ̀ méjèèjì alikọ̀tì wà rọ́kọ̀ tán nínú ìhun nàlẹ́ yóò ju pépà kan sí ilé ọ̀dọ́ rẹ̀ nìyẹn ọ̀yà. alikọ́dà ló máa túbù kádàrà tá a ti bú ọ wá yọ̀ǹda fèmí láti gán ní wọ́n gán ní ìwé pélébé kan tí wọ́n kọ́ sílẹ̀ pé làkọ́dé afbá tó máa ń kú dàn ọ̀yàbí àwòjá ní wà àwòjá lé ọmọ múnú wà ń gbé mọ́ kọ́tà lé ọmọ kọ́tà lé ọmọ kọ́tà wà á wá ní mìíràn lẹ́kẹ́ wá. انتقال للإخلال وإعمال من الأمة لفي سبيل أعمال وكم أفلا بأرحال وأم حال ودر حال وكم محصور في بال فلا أحد من جهر لما جاء رأت يا جاءت فاعل ولولا أنت أتبا لي يا أغلالي وأعلالي لما جاء حفظت آمالي إلى آلي ولا ولا جاء جبرت أبياني على مصحابي بلالي فضمراتي أعاراتي وأكمالي يا أكمال فهل حر ترى سخفي فحسقالي بمثقاله ويدفي حر بالفعل مثل فعله wọ́n ní làkọ́dé asúnáàtù mọ̀ òkú rẹ̀ mo ti jí lẹ́ni tí wọ́n lù ń pọ̀ pa mọ̀ pa kí ni bí a ò jáì ẹ̀ta ìró wà àwòjá lé àtìpáyà wà mọ̀mọ́nà wà bímọ òkúta lé mo tún jẹ́ ẹni tí wọ́n fi àdánwò kàn pẹ̀lú ajẹnípa èèyàn wà mọ̀ òkúta lé wà mọ̀ òkúta lé àní wọ́n tún fi kàn mí eléte wọ́n fàdánwò rẹ̀ kàn mí àti ayọ́ nípa fàháwà ní mìnàlì ẹ̀kọ́wà nìkọ́ lé lé lé èkìlá lé àtàwọn oúnjẹ àǹfààní náà àwọn ọmọ ìyá tó ṣe pé ń bínú sí mi nítorí pé ní kankan lọ́wọ́ wà ẹ̀yìn máa lè mìíràn ọ̀rùn máa lè fi tàdélé ẹ̀yìn àmà lè. ẹ̀yìn máa lè máa mú sìn abẹ́ àti kẹ́ ìmúnilò mìíràn ọ̀rùn máa lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ kan fi tàdélé ẹ̀yìn àmà níbi àwọn sẹ́tí máa ń pín ní pa. ọ̀kà afúlá bí àzìhálì mélòó mélòó ni tí wọ́n fi ń jóbi mélòó mélòó ni wọ́n fi ń jóbi bí àzìhálì nínú ẹ̀gàn wà á fún hálì àtòsí wọ́n tẹ̀rẹ̀ hálì àti mátúráfù káàkiri wọ́n ká mú àkùtẹ́rù ní báálí mélòó mélòó lè yí tó ṣe pé ń ṣẹlẹ̀ nínú ọkàn mi ti ń sọ fúlẹ́ nínú ẹ̀mí mi a sì lè sọ pé mélòó nígbà tí ń rìn fi báálí fi sáwọ́bì báálí níbi àṣọ ìkísà wọlá àhàtúrò bí báálí kò sí lápánu báyà ni. fọláìsà dáhọrọ ọmọ àti kú ìgbà lámájárọ àti fáálí nígbà tó ṣe òjòrò tó ti ń sìn tó ṣe òjòrò àti fáálí yà àti fáálí ìyẹn ni pé ọ̀pá náà mi nígbà tí gbà ṣe kiri o tó ṣe òjòrò àti fáálí yà àti fáálí nígbà tí ìgbà ṣe kìnìún tó sòjóró fún àwọn kìnìún àwọn ọmọ kéékèèké mi ní ẹlẹ́ẹ̀kejì àti fáálí ọ̀pá ìyẹn ni pé ọ̀pá ní òun ilé òun tí ń jò ìgbà sòjóró ọ̀pá àti fáálí ó tún wá pa àwọn ọmọ òun gan fọláwọlá anna àṣìbáálí tí ẹ bá ti pa àwọn ọmọ mi àgìláálí wá àìláálí àwọn ni wọn fi ń níye lórí jù lọ́dọ̀ gan àwọn sì ga jù làmọjà àhàzìtú àmàlí mi ní palẹ̀ fún èròǹgbà mi ìlà àlè fọ́nà àwọn àlè lọ́sọ́dọ̀ ara àlè kan àbọ́dọ̀ alásùmọ́kà àbọ́dọ̀ ẹni tó jẹ́ baálẹ̀ wọn là ń járárùkù àbíyálé mi ní wọ aṣọ ìrú aṣọ mi alámọ́sáàmì ìsìláàlì lójú ọ̀nà ìyẹpẹrẹ mi sọmi ìrọ́bí ibi tí ìsìn kírun ààyè mi àhárọ́bí òun náà ló fi ń lẹ́tọ̀ọ́ síbi jù wá àtìmọ́lé èkísà mi àtìmọ́lì òun ló fi ń ga jù fún mi. fàálì horo ìjẹ́ mo rí ọmọ náà bíkan yàrá ọ̀tà ìfà àkọọ́lì tí ó fúyẹ́ gbogbo àwọn nǹkan tó ń wo lára mi bí mi kọ́ọ́lì pẹ̀lú sọ góòlù ọ̀yọ́ ti fi tí ọ̀pá náà hara bèlè báálí ooru gbáyà bèsèrè báálí pẹ̀lú ẹ̀wù wọ́n ti rìn kọ́ wálé àti kìnìún àti sokoto. wọ́n lè sọ fún àwọn mùsọ̀lá yìí pé wọ́n nígbà tẹ́mi wá ṣe àtúnyẹ̀wò ọ̀ṣọ́ orí yẹn mo ń jì rẹ láti mọ tá ń kọ àti pé ta lẹni tó nẹ́mbà sí àwọn àmì ibẹ̀. làákàyè kan wá bá mi sọ̀rọ̀ wípé ọ̀nà tí mo lè gbà dọ́dọ̀ tán ìyá arúgbó yìí náà ni. ẹ ó tún làákàyè tó fún mi ní ìdájọ́ wípé kéèyàn fún yẹn ní owó tó di ẹ̀mọ̀ká sọ pé òlè kárí ìnà ọ̀dà ẹni wọn fẹ́ júwe yẹn fún yẹn kí yẹn fún tọ̀hún lówó ọ̀sẹ̀ tán. mo wá ń lùgọ̀dì ya arúgbó ó sì bẹ̀rẹ̀ sí ní sọpa sáfù kọ̀ọ̀kan láti gba pépà rẹ̀. àti àkúfà káfàkáfà ó sì ń gba ìyẹn ní pé ń bẹ̀rẹ̀ sí béèrè ọrẹ lọ́wọ́ àwọn èèyàn ní àtẹ́lẹwọ́ sátẹ́lẹwọ́ ó ní ṣùgbọ́n wàhálà rẹ fẹ́ lè má yege o. bákan náà ìgbà rẹ̀ ò tẹ̀ wá sẹ́rì kankan o. ìgbà tó wá di kó pàdánù ìmáwáàánú rẹ̀ tí ń wá yẹn. wọ́kẹ́tẹ̀ àmọ̀tọ́fà ìmá yí kó gbogbo sáfù tí ó ti kó wàhálà bá. ẹ pé kí ló ń lórí inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀ẹ́dì gẹ̀ẹ́sì ìtumọ̀ yóò ṣe lè já ọ̀sẹ̀ rí bèlè ṣe lè já pẹ̀lú gbọ́dọ̀ iná lè láyé na ilẹ̀ ilé ìrọ̀jẹ̀. ọwọ́ a tún sẹ́rí láti já gbogbo àwọn ọ̀rọ̀ pélébé padà. ẹ o àtẹ́tàmì gbà alájò kò sí kọ́ gba pélébé tọ́dọ̀ tèmi. kọ̀mọ̀lẹ̀ sẹ́rí síbi tí mo wà ní lílẹ̀ hẹ̀rìmán wọ́n bá sẹ́ni lọ sọ́dọ̀ ṣéèkù tán hápẹ́fà fún sẹ́ni tí ń sunkún pé wọ́n máa hẹ́dẹ̀ kan fóun bí wọ́n ń pariwo tàhámọ́lò azaman ẹrù tí gbàǹdìrù yẹn. ṣéèkù náà bá sọ pé tó inna lillahi òun náà ṣe ìṣèlèjà mo sì darí ọ̀rọ̀ mi sọ́dọ̀ ọlọ́run. àfààní wọn la hawla wala quwwata illa billah ọba kọrin ta sọ pé ṣé kàdá nǹkan fún òyìnkan lọ́jà ju gbogbo tíráì láàmú yẹn bó kàn sọ́ọ́fìn ọ̀yà wọn láàmú sọ́ọ́fìn wọn làámà nínú ọ̀dà. Ada ada ada, ada ada nínú ọ̀dà. Afániláwọ̀ yẹn bó kàn sọ́ọ́fìn ẹni tọ́gbọ̀n ọ̀sẹ́kù wọ́n láàmú sọ́ọ́fìn àyẹ̀fẹ́gẹ́ ọ̀sẹ́kù ìyẹn wá láti àkọ́kọ́ wá látara sọ fáyà sí fún sọ́fù àtàn wàhùwà sọ́ọ̀fì ẹlẹ́ẹ̀kejì wá látara sọ́fà yùsọ́fì mùsọ̀fà tàn wàhùwà mùsọ́fì kọ́sẹ́kù mọ́ ẹni sọ́mọ́ wọ́lá mùsọ́fì àti àyẹ̀fẹ́ wọ́lá màáyínú ìtẹ́lẹ̀ rú ọ̀sẹ́kù wọ́lá mùáyínú alátìlẹyìn òkú kọfí ẹlẹ́mà mọ̀sáwíwù ni ọba jẹ́ ṣùgbọ́n fúyẹ́ pẹ̀lú ya nínú ìwà pálapàla bá dáadáa àṣàwì àdìbá kan náà kọ́là àmínú kò sẹ́ni tó ṣe fọkàn balẹ̀ sí wọ́n là á fẹ̀mí inú ẹni oníye lórí òsì mọ́ ọ̀yà. bàbá ni mọ́nì nọ́fà fẹ́mi rẹ ní àgbìyẹlé dáadáa wà ìdí ìhà kó o sì fún lálùkáwà yìí. wà ó dí ìhà kó o sì kó gbogbo ìpele méjọ kọ̀ọ̀ka. لقد عجبتها لما استعجبت لما استعجبتها لما استعدتها ó mo ti kà mo ti kó padà bàbá ọ̀yà. ẹ gbọ́ láti mo wá rí bí ọwọ́ ọ̀rá rẹ̀ ó ti kó parun bákan nínú ìwé yẹn. ọba ní sí ọ ìwọ ìyá ọ̀yà ẹ̀ wọ́n ìbára ọmọ àti ìfẹ́ ọ tí wọ́n ṣe léwọ̀ fún wa alikọ́nù ẹja ààrẹ japa wọ́n ìbára ìwọ̀n náà ìwọ̀n tá a fẹ́ fi fẹja òkú àtúrí ìwọ̀n náà mọ̀. wọ́n ṣe léwọ̀ fún alikọ́nù àtà òǹkùsọ iná tá a fẹ́ lọ mú àtúrò òǹkùsọ tá a fẹ́ fi tẹ̀lé mọ́. bàbá yẹn ni ó ní gaskiya aburú lórí àdánwò lélẹ́yìí o ìyẹn ni pé dixon alahibala orí kò ní í yọ lórí igi ìsẹ́pẹ́ tá a fẹ́ fi dáná. ó ní ìyá yẹn bá padà ní kíá ìsọ àti ọ padà ọ bẹ̀rẹ̀ sí ní tọpa àwọn ọ̀nà olóòtú tọ̀tẹ́lẹ̀. ìwà bẹ̀rẹ̀ sí ní wá àwọn ojú ọ̀nà yẹn káàkiri pé ń bọ́jú. ó ní mo wá súnmọ́ mi mo wá ń fún níwèé pélébé tí mo fi díríhàmù sí i àti ìdíje fésìsì góòlù díẹ̀. mo wá sọ fún pé ó ní sọ́wọ́ epo oṣù kìíní o ní oṣù kòkòrò sí di àlùmọ́ṣíwò ihun tá à ń wò yìí tá a sàmì sí owó ní jẹ́fẹ̀ tó bá fẹ́. ó ní màá ní ọ sí díríhàmù yẹn nípa yẹn. ẹ mo fẹ́ kọ sọ fún mi bó ṣe tàkàlà sọ pẹ̀lú àṣírí tá a ti pamọ́. à ń tẹ̀sọ̀rọ̀ yìí tó o bá wá kọ̀ láti ṣàlàyé pàṣípàṣì ọ̀dà ya gba ìwé pélébé rẹ̀ tó ń wá kí ọba lọ. ìṣèkìláàsì alìbẹ́tẹ̀rẹ̀ tíì ó ní obìnrin yìí wá fi sí ìṣẹ̀ṣà alìbẹ́tẹ̀rẹ̀ tíì òṣùpọ̀ ọjọ́ kẹrìnlá tó péye owó ní jẹ́rẹ̀. ẹ àtẹ̀yí tó mọ́lẹ̀ téèyàn máa ń lágbèrè nípa rẹ̀ yẹn. ó ní má jiyàn mọ́. ẹ béèrè ń bá fẹ́ béèrè ẹ wọ balizati mọ wá ní sèkù yẹn gbó ni wọn ti yọ wá gbòkè nílùú rẹ balizati ó rí yẹn tá ń kọ aṣọ gọgọ owó rẹ tá ń hu wọn tó bá ti pé sèkù ni ara sàrójì ni ẹ ṣẹyìnrọ alonso owó ló kó sí sáyẹnsì bí ọ nẹtọ ẹrí tí wọn hu yẹn wọn bá já díríhàmù yẹn gbà bí àṣà àti máa ń gbá díẹ̀ yẹn ẹ̀rọ ọwọ́ abẹ́rẹ́ sí ní ṣe kí ni o ọwọ́ afọ pínrín gẹ́gẹ́ bí ọfà tí wọ́n ta á sí máa ń fò pínrín. ọkẹ́ bí wọ́n á ṣe kú lẹ́sẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ ń padà àbúzọ́ ìdìbò ìbànújẹ́ ni wàá lágbára ibi tí lọ́wọ́ ṣẹlẹ̀ sí lójú kọ̀márì rẹ̀ mọ́. wọ́n wulẹ̀ sí ya mo wá gbọ́lá fún pé kí n lọ jáde lójú kí n bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. kí n sì lè sàmì sí ibi ìfúramọ̀ mi lára rẹ̀ lè á sì la ilé yìí. ihun kí ìsìn wá lè rọgbọ́n dọ́dọ̀ rẹ o àyàfi kí n máa tẹ àwọn ọjà mẹ́ẹ̀ lọ́rùn kí n tó débi tọ́wá. tẹ́sí mọ̀ pé wọ́n kọ́ ilé yẹn fún wa ní òṣèré à àti pé mo tún wá kórìíra káwọn yẹn kó síta pẹ̀lú mi àbí kí èébú má bẹ̀rẹ̀ wá jáde sọ́dọ̀ mi ó ní mo wá takú sáàyè mi tí mo wà yẹn. ojú mi ṣe ni bí ara àgúndé báyìí ni mo wá ń gbójú mi títí wò láyé nkọdọs alikutuba tó fi di pé lè mọ bò parí kutuba ẹ tó ti kóòtù ti rinlẹ pé kálukú ti fẹ́ bẹ kálukú fẹ́ máa lọ kí ni tùmọ̀ kàfáàtù yẹn mo sáré sọ́dọ̀ rẹ̀ ẹ mọ̀ pé yẹn fi yẹn bẹ́ẹ̀ yẹn mo sáré sọ́dọ̀ rẹ̀ mo wá sáàmì sí jàfúnẹ́tì ẹ aláìsí hami jàfúnẹ́tì aláìsí ayọ̀ jàfúnẹ́tì ìbá lórí kí ni o ẹ ẹ nílẹ̀kọ̀ ojú rẹ̀ yẹn. tó ń sáré súnmọ́ ọ̀yà. Ibn Abbas ọwọ́ á di pé àṣìfura mọ̀ mi yẹn jọ sísá ní Ibn Abbas. ìfura mi bákan náà ó tún jọ sí ti ìyá. Eh, ó ní gbẹ̀yẹ̀ ara mi fún pé sọ ọmọ mi ni èmi harris. ẹ ó ní mo wá gbọ́lá fún ipe wá gba apá kan tó kí lọ ibẹ̀ wù mí kọ́ wá wọ̀. mo tún wá sí kí lọ àhápùtù bí mi ìlà kóòrùsì mo tún wá pè pé kọ́ wá búrẹ́dì lọ́dọ̀ mi. wọ́n lọ́ wá yọ̀ sẹ̀sẹ̀ sẹ̀sẹ̀ lè àárín àwọn búrẹ́dì tí mo ní fún jámù rọ̀jì fún náà ní rúkú fáàdì yẹn. ọwọ́ abẹ́rẹ́ sí ní lọ èmi mo sì fà á lọ́wọ́ dání. ẹ ìbòjì mi òun sì ní ilé mọ́mù rẹ̀. àtà oníṣẹ́ wa ní yàyàn òun làrùn mẹ́ta sí ìdọ̀bẹ̀ mi. tẹ́tí mọ àsáàfì àrò ní jẹ́bẹ̀ táà lè sátúlẹ̀ àsáàfì ìkẹta àrò tó ti ń sìn. Eh, àlàáfíà àrùn nìyẹn tí wọ́n bá rí àrùn mẹ́ta ìdọ̀bẹ̀ nù ìyá ni àrùn mẹ́ta ìdọ̀bẹ̀ nù wọ́n ní ẹni tó tún kù wa ọlọ́run ní ìlú olùsọ́ ní pé kò sí òótọ́ pamọ́ sí. ẹ wo kìnẹ́tì ìgbà tó wá di ibẹ̀ àmúdébì ó jókòó sínú mo wá lọ fún tí màá wá sọ sẹ́ẹ̀lì kẹta ń bẹ pẹ̀lú wa mo ní kò sẹ́ẹ̀lì kẹta ó sì kẹta ju arúgbó lọ ó ní torí arúgbó ni kò sáàtì ní kẹta lè ní gàjà fún tẹ́lẹ̀ bó sáà bó sì fọwọ́ ọfọwọ́ sí kí ni ọfọwọ́ tí ó pọ ojú báyìí ọfọwọ́ pọ ojú báyìí ojú rẹ̀ rí rẹ̀ wá táwọn àmù sọ́dígẹ́tì méjì ẹ̀yìn ojú ẹ̀ méjèèjì rí rẹ̀ wá ọ̀yà. yẹ kí náà bó ṣe di kí àtùpọ̀ ojú rẹ̀ méjèèjì ńkọ́ ń tẹ̀yẹ̀ alifarikọ̀dá ní ọ̀dà bíi ìràwọ̀ onímọ̀lẹ́ méjì. lórí inú mi wá dùn ká ah, ojú rẹ̀ máa ti rí náà. mo wá bẹ̀rẹ̀ sí ní sèmọ̀ níbi àjèjì ìfẹ́ rẹ̀ ó ní ṣùgbọ́n ara mi ò balẹ̀ mọ́ sùúrù òsì tẹ ìyẹn ní pé ti ṣe sùúrù ìlà tààmì tí mo fi pè é pé kí ló fi ọ̀lọ́ síbi tọ́lọ́ di afọ́jú báyìí tọ́lọ́ síbi afọ́jú pẹ̀lú góòtù àtúnrì kí nínú pápá káàkiri ẹ àti bó ṣe ń kiri pápá náà ni a sì lè sọ pé àlùmọ̀ àmì gẹ́gẹ́ bó ṣe ń rìn níbi àwọn ilẹ̀ tá a mọ̀. àti bó ṣe ń kiri pápá káàkiri. ṣé wọ́n ti rí wà ìrọ́ọ̀nìka ìmọ̀ràn mi àti bó ṣe ń lọ kó sínú ibi tí wọ́n máa ń lẹ́yìn sí káàkiri. ẹ wá rí ohun tá a fà sí àbá wa fara hàn bí ẹni pé kò lè sọ̀rọ̀ mọ́. ọwọ́ á bí sí i. pẹ̀lú nǹkan tí ń gbé jẹ yẹn. débi pé ńgbà tó padà parí bùkátà rẹ̀. ọwọ́ arìnrìn júmọ́ mi ọwọ́ bẹ̀rẹ̀ sí ní kọrin pé wàlá mọ́tà mọ́ jáhárò wà wá àbọ̀lẹ̀ wà rọ fàdá àṣọà wọ́n ní wàhálà mọ́tà àmọ́tàrù nígbàtígbà fọ́ lójú wá wá àmọ́ ọ̀lẹ̀ wàrà ìgbà tí ní bàbá gbogbo ayé á ní rò sí ní ìgbà ọmọdémọ́ fi àníháyì inú gbogbo agbègbè rẹ̀ wọ́n mọ̀ kọ́ sí di àtẹ̀rọ̀gbà rẹ̀ tà àmọ́ ìpín ìbílẹ̀ wá sí ní afọ́jú àtàkìlà ilé ààbò àmọ́ tí wọ́n fi lérò pé afọ́jú ni mí wọ̀lá gáríwà kò síjọ lójú ayazu lè fata kọ́mọ nìyẹn rí ásíwà wa lédi òun náà gbégbé sẹ́ bàbá rẹ̀ mo sí bàbá mi ìgbà jẹ mi bàbá mi ìgbà mo sí jẹ nígbà tí bàbá mi ò ti rí nàmọ́ nìyẹn ti rí ẹni gbèrè nàmọ́ ọ̀yà. wọ́n wá sọ fún mi báyìí pé ọ̀yà dìde máa ń lọ sí yẹ̀wù yàrá kékeré wọ́n ń pè ní mọ́fìdà ọ̀yà ẹ ẹ máa ra fún mi lẹ́yìn ọkọ̀ kẹ́kọ̀ọ́ wá bá gẹ́ẹ̀tì kẹ̀kẹ́.

tó ṣe pé òórùn rẹ̀ ó dùn gan tó ṣe pé wọ́n tún lọ fún ẹ dáadáa nínú wà ń tẹ́ níbi lílọ rẹ̀ débi pé ni tí bá ń gba mú báyìí yóò máa lérò rẹ̀ sí kìnìún dàrúra ìyẹn ni pé ẹni tó bá gba mú yóò máa lérò rẹ̀ sí nǹkan tí ń tẹ́ yọ̀bọ̀yọ̀bọ̀ kàfúrọ̀ ẹni tí bá ń gbóòrùn èèyàn lérò pé káfúrà ni ó ní sọ nípa ọba tí wà ń bọ̀ fáà mú ìsì ìtayín náà dání ìsì ìtayín tó mọ́ ìpìlẹ̀ rẹ̀ mọ́ tó fi pé yóò ní fẹsẹ̀ àti lò ìrísí rẹ̀ gẹ́ owó júrí tó fi pé ní ọba jẹun tẹ́lẹ̀ torí kó fi lé lókì ìtayín ní èyí ó pèyàn lọ síbi kéèyàn jẹun yóò sì gbẹ ní gbígbẹ tó fi pé yóò ní fẹsẹ̀ yóò tún wá mú tí ó mú gẹ́gẹ́ bí dàá ṣe máa mú kódà yóò tún dàbí irinṣẹ́ ogun bákan náà yóò tún rọ̀ ní ẹtútù àrọ́ ní wo tí ó tutù tó àárínkù ni mo wá dìde láti lọ ṣe ohun tó wù yẹn láti lè gbé nǹkan tó jẹ́ àlùgámọ́rù yàní òórùn kóòrùn ti bẹ́ láàrin láti máa gbé e kú àyàkàlà ẹbí òbí ẹwà á mọ̀ yí pé àdógbèrò àti tẹ̀mí jẹ ni pé kí ó kí n kó fi dọ́gbọ́n mú mi wọnú yàrá kọ́lọ́fì yẹn tààbà náà ìlú adẹ́hùn sẹ́kẹ̀rà nínú rọ̀tù mí ìsìnkọ̀ yí pé fi òjíṣẹ́ sí yẹ̀yẹ́ bó ti rẹ́ fífẹ́ yà àti yí mú èmi ọmọ nípa pé kí n lọ gẹ́ẹ̀tì ìtayín àti kẹ̀kẹ́ wa ìgbà tó wá ti pé mo fẹ́ rí pẹ̀lú nǹkan tó sọ fóun fẹ́ yẹn. ní kódà ìgbà tí mo fẹ́ rí yẹn ọ yá ju kí padà ìbí bí lọ kí yẹn bí báyìí kí yẹn tún bí padà mo ti sáré mú pé ní ẹ̀dẹ́ kíákíá. bọ̀dé kálà tí mo ti rí bí àwòrán kọ́ ó ti pa sófò nìyẹn. ẹ rí pé kí lálẹ́lẹ́ wọ́n ṣe ìkó wọ́n ṣe ìkású kọ́ni àjìfàlà àwọn lára nìyẹn. so ṣé èkó lọ́kùnrin àti lóbìnrin kan wọ́n ti họ. ó ní mo wá kó náà ìbínú tó lágbára níbi ète rẹ̀ yẹn. mo wá kó síbi máa wá káàkiri láti sọrí ipa rẹ̀. ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ẹni tó ti kónú omi sẹ́ẹ̀sì lè rẹ́ni ó kónú omi lọ́hùn-lọ́hùn. abẹ́ tó ti fò lọ sójú ọ̀run níbi sẹ́mẹ́ gbọ́lẹ́dínlẹ́rìí mọ́ ó ti lọ oníbọ̀rọ̀ rẹ̀ ti rí nìyẹn.